ini. وجعلنا في كلمة كل إله فائزين يا رب العالمين اللهم ألف بين قلوبنا وأصلنا كخيرنا وأجنا سبل السلام ونجنا من الظلمات بأنور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن وبارك لنا في أسمائنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا إنك أنت التواب الرحيم وجعلنا شاكرين لنعمك مشركين بها عليك قابليا قادريا ما علينا اللهم إنا نسألك خير المسألة وخير الدعاء وخير النجاة وخير العمل وخير الثواب وخير الحياة وخير الممات وكفرنا وتكفر موازيننا وأكل إيماننا وارفعنا وسعتنا وتقبل صلاتنا واغفر وشيئنا نسألك الأرجاء لأولاد الجنة اللهم إنا نسألك خواتئ الخير وخواتمه وجوامعه وأوله وآخره وظاهره وباطنه والدرجات الأولى من الجنة اللهم إنا نسألك أن ترفع ذكرنا وتضع وزرنا كفرنا وتكبر قلوبنا وتؤثر فروجنا وتنور قلوبنا وتغفر لنا أطاعنا ونجعلك الدرجات الأولى في الجنة اللهم إنا نسألك أن تبارك في Why? In the running related back problem, I don't care if I'm going to have that and going to grow. يا أيها الذين آمنوا إلا الخمر والميسر والأنصار والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء بالقول والميسر ويصدكم ويشدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم تعود الله والرسول وأطيعوا الله وأطيعوا الرسول واحذروا فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين الحمد لله Thank you. أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم قتل ما أوحي إليك من الكتاب الكتاب فقربني على تعالى بتلاوته وتقبل الصالحين وتعب صاحب حاله فإنه من أفضل الأعمال أتقوم مع قلة الكبار أفضل من المسجد وجملة ما في كل هذه الآيات صلة أعناق وصلة مئة وصلة وستون ألف فيها أقل وألف فيها نهي ألف فيها وهج وألف فيها وليد ألف فيها قساس وإجمال أمر فيها معلوم إنسان وأمر فيها نار وعلم ومينة نسبهم والوان وصلة وإبان

ebe nnam ayụrụ edutalụ anyụ nwoke ad na pụmaea dawatawalebido ha e hamoir nwaysndị kụadeerei ayụsoa

يا طيب الأسماء يا من والله لا يسمى

Ọlọ́run, àdúgbò lọ́dọ̀ lọ́dọ̀. Ìyọ̀nù rẹ̀ ló fi ń kó wá jọ wọ̀. Àbẹ̀ ọ̀hún ló fi ìrírí rẹ̀ tó aká ọ̀. Ló sì jẹ́ àkójọ ọ̀gá ní jẹ́ o. Ìyá rẹ̀ la fi bẹ̀ ọ́. Gbogbo ohun tí à ń ṣe ní Wọ́n padà lẹ́yìn wa ọ̀gá. Àtúrú sọ̀rọ̀ ẹ̀gbẹ́ àti ìbájẹ́ ni wọ́n mọ̀ sọ́sọ́rọ̀. Àwọn ayé lọ́sàgbà àwọn sọ̀rọ̀ lẹ́yìn náà àwọn àfáàwà tí wọ́n ní orúkọ àlùbáríkà wọ́n ní láti ṣe ní abúlùbá àti Muhammad lọ́n bá lè ṣàlékún àforíjì fún wa orúkọ bá ti forí jẹ ẹ̀dá á mọ̀mọ́ ṣe ìkẹ́dókùn.

ìmọ̀mí ó sì yàtọ̀ síra wọn. Màá ìdá akọ́kọ́ mẹ́lòó ní ìsìn òun náà ni fárígà tí wọ́n ti sọ pé nukra òyìnbó dáhùn. قياسة مواليد يبقى الكلام في خمسة مواليد afẹ́ká ṣe ọ̀rọ̀ yìí ní àkọ́sóní láti múlò lámúlò. àwọn oníṣẹ̀ríà wọ́n ní ṣẹ̀ríà kọ́ká máa sọ̀rọ̀ láàyè márùn. pẹ̀lú bí wọ́n dábàá o ìyẹ̀mọ́ ń sọ́ni lọ́wọ́ àlẹ́. bákan náà ṣeré àtúkọ káwọn lójú àwòrán láàyè márùn. Bákan náà ṣeré àtúkọ káwọn tẹ́tí sí gbígbọ́ àwọn ọ̀rọ̀ láàyè márùn. Ẹlẹ́ẹ̀kẹ́ ṣeré àtúkọ káwọn lẹ́rìí. lẹ́yìn márùn. Bàbá wa ipò ní ìsìn márùn márùn ọ̀nà mẹ́rin owó. Ẹ̀jẹ̀ ká gbọ́ ìrẹ̀ sí ni kì ṣe púpọ̀ màkàmúlò màmúlò. بسم الله الرحمن الرحيم الراجل الذي يقرأ الكلام فيه. Wọ́n ní ẹ̀wà rí àkọ́kọ́. àwọn àyè márùn-ún àti kọ ká máa sọ̀rọ̀ ọlọ́run wọ́n gba lẹ́nu wà ó àwọn àyè márùn-ún tí akọ ká máa sọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká lámúlò àkọ́kọ́ òun náà ní pé bá a bá wà lẹ́yìn bóyá wọ́n ń lọ tàbí àwọ̀ àmì ajílẹ̀ kí mi sókù la wọ́n fẹ́ ká dá ayé ìgbà náà wọ́n fẹ́ ká dákẹ́. kódà ìbáyìí ẹgbẹ́ ọgbẹ́ ṣàkóbọ̀ ọlọ́run fún mímọ sí sínú ara Èrí àwọn ìṣàfihàn ti ṣe bẹ́ẹ̀. Wọ́n yẹ pé ìgbẹ́ bá ń gòkè lọ́gbó jẹ́. Wọ́n mọ̀ pé dùpẹ́ ẹ̀lá ọ̀yẹ̀ àìsàn ìlà. Gbólóhùn yẹn gbólóhùn tó dáa ni ṣùgbọ́n ọ̀fẹ́ máa wú sókè ní ààyè yẹn.

Tíráyè báàlù ọ̀kan mi. Gẹ́gẹ́ yìí, tí wọ́n tún fẹ́ kí ọkùnrin pọ̀ dúró, nígbà tí wọ́n bá ń ké fún ha. Bàbá ẹ̀ tó gbọ́dọ̀ àjàkẹ́ àgbọ̀gbọ́. Torí ọ̀rọ̀ tí à ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́ọ̀ni. bí àwa náà sì bá a ṣe nífẹ̀ẹ́ sí kọ́lọ́run gbọ́ ọ̀rọ̀ wa bẹ́ẹ̀ náà nífẹ̀ẹ́ sí kápẹ́tì sí gbígbọ́ ọ̀rọ̀ náà. àwọn ń tó múra ìṣẹ́jọ́ ọ̀rọ̀ wo ló tún lóore tó mọ́. kódà ọlọ́run tó ti àánú ẹ̀ pé tẹ́ bá ti lè làálàkùn tún yà múnà. Ẹ ọwọ́ ní ọ̀sẹ̀ ìkéwù wọn lọ. bàbá ti wà ní gbogbo Kùrán. Ìgbà ń sọ méje ní ké, òun kí ń sọ̀rọ̀ mọ́. Ọlọ́run sọ ọ́. A máa farabalẹ̀ ká máa gbọ́. Ká méjì fọ́rọ̀ tiwó tún borí ọ̀rọ̀ ti ó di àrèdè jìn nínú àyè ìbámu nísẹ̀lẹ̀ àtúkọ̀ gbogbo wa láti máa sọ̀rọ̀. Ẹlẹ́ẹ̀kẹta nígbà tí máa ń ṣe òtúbà ìjìnà lọ́wọ́. Ah, sísọ̀rọ̀ níbẹ̀ lásìkò yẹ ó ti ọ̀. Tẹ̀lé àtúkẹ̀ ní Pátẹ́lá á sí sísọ̀rọ̀ lásìkò náà gbogbo nǹkan ní ọjọ́ ẹgbẹ́ kódà àgbòdú ìlú àgbùkà ó túbọ̀ lọ́wọ́ bàbá lẹ́yìn ìka tó ṣe pèsè sẹ́rùn fẹ́tọ̀ rẹ̀ ní kó ṣe adáńdìrì láàyè adáńdìrì láàyè tí ó ṣe òkú ní kó ṣe sínú. ìwọ tí ọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sọ̀rọ̀ pé ọlẹ́kọ̀ọ́ kó kí wọ́n ní dákẹ́. wọ́n kì í lásìkò náà. Àlìáńdì ìyá àtọ́run ní ó ṣe ó ṣe sínú. Ẹlẹ́ẹ̀kan rí nínú àwọn àyè ìṣẹ̀lẹ̀ àtúkọ ká máa sọ̀rọ̀ tàbá wà ní àlá àlá yìí tó bọ́yá a wà ní. ilé ìgbọ̀nsẹ̀ ilé ìwẹ̀ òní ilé abọ́lá ń pé àsìkò ló wá máa sọ̀rọ̀ pátápátá pátápátá. káfíńsì àwọn adágún ìsìlámù nìyẹn ó sì lóore o.

ìdílọ́ àwọn ọ̀rọ̀ yẹn ó ní làdúrí nìyẹn. Ẹ̀rọ táwọn tí ọkọ̀ tí wọ́n bá ń ṣe ẹ̀tọ́, ẹ̀yìn méjèèjì. Gbogbo ọ̀rọ̀ tẹ́ẹ̀ sọ, tẹ́ẹ̀ bá yín, tẹ́ẹ̀ rẹ̀ ń ṣe gbogbo ẹ̀yin ẹ̀sì síwájú tó bá wá di pé wá ń ṣe bùkátà lọ́wọ́ jẹ́ wọ ọkọ̀ lẹ́yìn gbọ́dọ̀ ń sọ̀rọ̀ tó fa ọ̀rọ̀ tó lọ sọ́pọ̀ ìgbẹ́ náà ìdí tí ń sọ̀rọ̀ pé ló ní àwọn mẹ̀lẹ́kà méjì ta pẹ̀lú ní o. Ọlọ́pẹ́ tó sọ̀rọ̀ ọgbẹ̀rún, ó pè àwọn mẹ̀lẹ́kà yẹn, àwọn sì ti ta kété wọ́n ti ta kété lásìkò tó ń ṣe bùkátà wọn èyí àpẹ̀lú èèyàn àyàfi lásìkò ọ̀rọ̀ oṣù méjì ẹ̀ tí ọ̀dọ́ wa tí wọ́n ń pè wọ́n àti wípé àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ìlú ẹ̀kú sọ wọ́n ní tí ọ̀rọ̀ bá pọ̀ jù lásìkò tí ọkọ̀ àtayá ń ṣe bùkátà wọ́n ní a máa ṣokùnfà kí ọmọ tó lọ bá kádàrá ọmọ síbi ìpapọ̀ yẹ wọ́n ló lè ṣokùnfà ọmọ yẹn ó di ẹni tí ò lè sọ̀rọ̀ ló jẹ́jà o ètò ọba ti ṣe búráyì kò ṣèlú ló jẹ́jà o ọ̀pọ̀ àkọọ́lẹ̀ àdéhùn ìran wà omi ìran ń jẹ́ tọ́fà lọ́ọ̀tọ́ọ̀tọ́. tó o bá ti jẹ́jẹ́ ẹ̀tọ́ ń sọ̀rọ̀ o ti gbọ́ àwọn ìdìkà fún ọ. Gbogbo ìgbàlá ń lọ pẹ̀lú àkọọ́lẹ̀ ṣùgbọ́n ìtọ́ bá ti lọ. Tó a ti yọ wà láà àyè máa ń bá ìjọ. Àná létí ni o, àní sọ̀rọ̀ bẹ́ẹ̀. àkọ́kọ́ tá a bá wà nínú ìgbìmọ̀ ṣàwùkú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ọmọ ṣe é. ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá ń ké kúránù lọ́wọ́ ẹnu rẹ máa nu ọlọ́run tí ń sọ̀rọ̀ máa gbọ́ ọlọ́run sọ ọlọ́run náà lè gbọ́ tiẹ̀ náà ẹlẹ́ẹ̀kẹta kàrúkúra júmọ̀ lọ́wọ́ ẹnu náà ni o. kódà àwọn tó sọ ń bẹ̀rẹ̀ ni pé tí wọ́n bá ti ẹ̀rẹ́ níbi tí ń sọ̀rọ̀ wọ́n ní ya ya dákẹ́ kò nílẹ̀ wọ́n yóò kó bọ̀ tí wọ́n bá ti sọ̀rọ̀ ẹni ń sọ̀rọ̀ yìí pé iṣu àbí à ń dákẹ́ dákẹ́ dákẹ́ sọ̀rọ̀ ìfọ̀ bẹ́ẹ̀rẹ̀ rẹ̀ ló ti ní dákẹ́ oṣù kó bọ̀. lásìkò tí ìmáàmù kan sí bàdàn wọn. ọ̀nà kẹ́mi kẹ́mi níta tẹnu mẹ́nu onígbàgbà tó bá wà ní balùwẹ̀ àbọ̀ wà ní ibi tó ti ń ṣe ájátà. ẹ̀ka nù tí ìyàwó àtọkọ. tó bá ṣe àṣepọ̀ a ti lọ wà láàrin bá ẹ jẹ́ ká gbọ́ ìṣíkèjì. وأما مقصد القواعد التي يقرأ النظر فيه Àwọn àyè márùn-ún tíṣẹ̀rí àkọ́ fún wa pé ká mọ́ gbójú wa wo Fàbílmọ̀láàdì ẹ̀lẹ́yìn ọwọ́ ìrìnàlá àkọ́kọ́ ìgbàta bá kírù. Tọ́lá ní kò tó àǹkírù ya jẹ́ ìwájú ọlọ́run láwà. Jẹ́ òfin ní ká fi ọlọ́run sí ìgbà parí. Àánú lọ́rọ̀. Láàárín Ọgbà ìlú wà.

ìgbà méjì kájà mọ̀ bẹ́ẹ̀ ìgbà méjì láàjò wájú ọlọ́run. iná dá nkírun dáa dó ń wájú ọlọ́run ẹlẹ́dàá la o. tá a bá dó ń dáadáa ìdúró wa ń gbá àlùkìá náà lọ́dọ̀ káàbọ̀. Lọ́rẹ́ ọjọ́ ìjánu yẹn mídà sí ìdúró lọ́nà na ní ẹgbẹ̀rún ọdún lọ́nà àádọ́ta. Ọmọ èèyàn wà ń dúró. pé rẹ̀ Ilé ìwòsí àkọ́kọ́ nínú ààyè márùn-ún ṣe ń ti lé kámọ́mọ́ lójú wa wọn nìkan. Wọ́n fi ọdún wá bí náà. Ẹlẹ́ẹ̀kejì, ìsìláàmù ẹ̀sùn tó pọ̀ ní ààyè ni. Ṣẹ̀rí ọ̀fẹ́ kọjá sí pé tọ́ ọ bá wá àyàn ọ wà dúró ní ọ̀gangan ojú ọ̀nà ilé wa tójú rí ó ti wá gbogbo tí ń ilé kó tó wọlé ojú yẹn ọlẹ́jọ́ jẹ́ wájú ọlọ́run. tó láwọn ń léwé lè nǹkan míì léwà wọ́n rí pé ní wọ́n sọ̀rọ̀ fẹ́ palẹ̀ nǹkan kan mọ́ tó jẹ́ bíbọ́ àṣírí tí wọn kéèyàn bá wọn rí wọ́n wá ní wá gbójú sí ni ó lé tó wò lọ́ọ̀kan ẹ̀sùn lè mú o o lè fẹ́ ọ̀gbẹ́ nǹkan ti lè kàkọ́ kó jalè ẹ̀kọ́ ó sì sálámà níwọ̀n ẹgbẹ́ tó yọ̀ǹda ọ. ọ̀dọ̀ ní sálámà ọ̀dọ̀ tó kọ̀ gbà yọ̀ǹda. tí sálámà tán ní ẹjọ́ ọlọ́ọ̀ ó kóra ọmọ rẹ ti o. àwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ Islam kọ́ wa ẹlẹ́ẹ̀kẹta ń kọ́ ọ. wọ́n fi àwòrán ti àwọn kẹ́rìndà tí wọ́n máa yọjú wo tí ó rẹ̀dà wo aládùúgbò wọn láti rí hòhò rẹ̀. Tí wọ́n bá rí ọlọ́run rí

Ọlọ́bìnrin ọkùnrin kan ó ń dàrú ó ń dàrú níbi tó ọ̀la ẹ̀. Ọlọ́bìnrin tó ń bá tètè rí ọdún. Tóun bá fi nǹkan gbọ́ lójú, òun ó sì gbà dáadáa lọ́dọ̀ ọlọ́run. Ìṣẹ̀rí àdùsọ pé àìmáa wo àìmáa ga láti wo gbogbo aládùúgbò nílé wọ̀. Bàbá yìí ní ẹ̀kẹta wọ́n yá ọ̀pọ̀lọpọ̀ òbí àwọn ìdúnyà aláwárí ọlọ́pàá. bákan náà àwọn dábùn islam ìkọ̀rí islam ọtí ń pa láti gbé ayé dáadáa ó ní kan ọlọ́nà lójú ẹni tí ó ń tó. Àlẹ́ àwájú ìrọ́bí bá nípa náà oṣù tó kò rẹ̀. ọlọ́run òkú bákan náà wọn náà wò ká rẹ wò olùgbé pọ̀tọ́gà láti lo ayé mi lọ́gbọ́ ẹni ọlọ́run bá ṣe fún tó bá ju tiẹ̀ lọ ọpẹ́ ni ojú lọ́gà wo ẹni tí ó ń lo ayé ìjọ téèyàn bá níta ìmọ̀ oore tó lọ lọ́rùn kí ránṣẹ́ fún mi pé ọlọ́run gba lọ́wọ́ ẹ̀. hà lè ṣe kèké ìṣòro ọlọ́run fi nígbà tẹ́ lọ́rùn ẹ̀wọ́n ní mùsùlùmí yóò tọ́ ṣàfẹ́kọ̀ọ́ ẹ̀. ta ló ń bá ọlọ́run ló fi ọpẹ́ ni ojú oyè ọmọ wẹ̀ tó jù ọ lọ ọpẹ́ ni ojú ọmọ ẹgbẹ́ sì lọ ẹnu tó ní iṣẹ́ tó iṣẹ́ rẹ tó ń ṣe o ẹnu tó kójọ ń bẹ̀rù ẹlòmíì ó ti ń ṣe irú iṣẹ́ ìdí wọn ó tó sí bàbá tó bí ọ tàbí ìyá rẹ tí èsì ìrí ìlà kan náà là tó kú jọ síbẹ̀ òdúpẹ́ fọlọ́ wọn ni ojú rẹ wálẹ̀. wàyí náà bá tún lọ́wọ́ fi àwọn etí ẹlẹ́ẹ̀ka. ìgbìyànjú rẹ̀ tó kéré sí tiẹ̀ nípa ẹ̀sẹ̀ ní ọ̀nà àwọn bẹ́ẹ̀ náà bàbá wa ẹ̀ pé pé ara ẹni tó lè pìtàn gbogbo wa lórúkọ wa dájú àti gbogbo bí ẹ ṣe òun lè máa kọ́ ẹ̀ òun sì lè máa sọ. síbẹ̀ náà àwọn ọmọdé bá tún ṣe ó tún wá gbọ́dọ̀ àná kò pé ìdáǹdọ́jú tó bẹ́ẹ̀ ìgbà mẹ́lòó ní ìgbà ọmọ wa àti àyà nígbà tó fẹ́ gbọ́ olùkọ́ ọ̀sán fún ajúlẹ̀ bàbá fúta gbogbo ẹ̀yà gbọ́ bàbá wa kàtàyé gbogbo ẹ̀yà gbọ́ kí a tún fẹ́ gbọ́ ìgbà gbọ́ ti tó ọ̀dà ọ̀dà ìdáríyàn ló ti lọ́sùn. o ẹni tí ò tó ọ nígbà àtúnṣe ọlọ́run àríwò wọ́n máa tẹ̀síwájú. tó ìṣe kẹta. wàá ọmọ ọmọ wa ní ọ̀la. olùsí máa ń fi. ẹ wà rí ìṣe kẹta àwọn sísẹ̀rí àtúkọ̀ fún wa ká máa lo etí wa láti gbọ́ ọ̀rọ̀ tí ń bẹ́ńbẹ́. Àná ọ̀rọ̀ ìrìnà àkọ́kọ́ òní yẹn tún ṣeré tí kọrin. Ṣé bá káwọn àwọn ládàá ìfẹ́ pè wọ́n lọ́wọ́ kí ládàá? wọ́n kékeré. tó sì pẹ̀lú pẹ̀lú pẹ̀lú ó ti bí ẹni fọ́ọ̀gbọ́n. ẹni tí ó wà jẹ́ lè ṣe bẹ́ẹ̀ gbogbo láwà ohun ayé nìyẹn yóò dé iná nìyẹn. ẹlẹ́ẹ̀kejì àlẹ́yà àwọn tí máa ń ẹkún ọlọ́run ní pa wá lẹ́kún o bóyá nǹkan kan ṣẹlẹ̀ máa máa polówó lérí yóò máa kí bàbá tó kú. àwọn ìṣẹ̀rí àti mọ́tò kì rẹ̀ gbọ́ ọgbọ́n àti pé kí wọ́n máa sunkún nípa ẹni tí ò sí láyé ó ń kó bá ẹni tó kú. Lànàrin ti kí àwọn sàbẹ̀ lọ pé ẹ má ṣe ní ṣùgbọ́n nígbà tó tó kó láyé. Wọ́n ní bọ́ọ̀mù ní àṣírà bá láti ìṣọ̀lá láàrin kó ṣe lè máa ń bọ̀ ní rárá. Ẹ̀yàn kọ́ mọ́ ṣe lè máa ń bọ̀ ẹ ká gbé òun lórí àgbẹ̀ àfùkù láì ní wákàtí kan gbogbo ní ẹsùn náà ẹ má sùn náà gbogbo à lórí pé mo mọ̀ ní ikọ̀ ọlọ́run ń bọ̀ wọ́n wá sí ètò sóńgà wọ́n ní tí wọ́n bá wá sí tán máa wọlé máa wọlé ó kálukọ́ máa wọlé ní ẹ̀ má sùn ní sùn táwọn wọ́n ní kí ni tí wọ́n sùn lọ́ọ́ ní ẹ̀ ẹ̀ lọ́ọ́ kí ni ká bá wọ́n sùn kúrò. ló fi jẹ́ pé àwọn tí wọ́n máa ń polówó èyí ẹkún fún ọmọ sí bẹ́ẹ̀ máa ó burú o ọlọ́run bẹ́ẹ̀ o. wọ́n bá ohun tí ọ̀nà wa ń mú ọlọ́run ṣẹlẹ̀ sí wa o pa wáyé fún ọ. ọjọ́ aka máa fi wa gbọ́ àwọn ọ̀rọ̀ ìbàjẹ́ ìlúùlù àwọn àwọn ọ̀rọ̀ àwàdà ọ̀rọ̀ tí ò ẹlòmíì gan-an yóò máa sọ̀rọ̀ báyìí yóò bá pa àwọn èèyàn lọ القرآن وإذا الليل من الجيران nígbà tí bẹ̀rẹ̀ òrùsẹ́ kó lu etí rẹ̀ sí òun làwọn méjì tí wọ́n ń sọ̀rọ̀ jẹ́jẹ́ ọ̀rọ̀ agbójú lọ bẹ̀ bí wọ́n bá gbọ́ ọ lójú ó sì ń tọ́jà àwọn aláǹtẹ̀ ọ̀nì tá a pè ọ́. Ẹ káàmọ́ ọmọ bụ tún mọ́ ilẹ̀kùn lẹ́kùn. Ọmọ ẹgbẹ́ mọ́ tí wọ́n ṣe. Ó ṣe bẹ́ẹ̀ o. Ọgbẹ́ ilé ìyọ́nà àmì nínú iṣẹ́ rẹ̀. Ọlọ́run kan ń bẹ tu òkú lọ́jọ́ ọmọ náà. Tó ni ẹ wà rí àwọn ààyè márùn-ún níṣẹ̀lẹ̀ akọ láti máa rẹ́rìn náà nípa wa lẹ́kún o ẹ̀rín rírí ó ní àsìkò ó sì mú à ní ìbáwálẹ̀ yóò rán náà lọ́wọ́ nípa yíyá àpò ọ̀dẹ̀ yíyá. yẹn jẹ́ ọkọ̀. Àwọn àyè náà ní ìlúkọ̀ ọ̀sẹ̀kẹ́ ìrọ̀mọ rẹ̀ lùbẹ̀. Nínú àwọn adáàbò àwọn ẹ̀kọ́ ní ráyì tí Ìsìláàmù kọ̀ wá. Níbi ìyìnísà. Àwọn ilé àjẹ náà, àwọn ń gbọ́dọ̀ àárẹ̀ wọ́n. Ẹlẹ́rìí àwọn máa ta bẹ́ẹ̀.

nígbà tí ẹ bá tún wà ní ìsàlẹ̀ wọn kóra bí ó lù ọ́ lọ́wọ́ níbi dáwà dé sílẹ̀lì àbí ilé pé àbọ̀ ó ní ilé كذب الله وتعافيك صلاة حذر منك وتعافيك Ìgbàkẹ́ tó kàrí ìrẹ̀lọ́ náà ẹ̀kọ́. Àà, gbà wọ́n sọ ààrẹ ní ọjọ́ ṣùgbọ́n, ẹni láwàá ní ìṣàrí. Láàbá ní sọ̀rọ̀ láàrin ìrẹ̀lọ́

náà kò sì ṣe ìpamọ́. Ìdáàbò àìlẹ́rìí dídáwò àìlẹ́rìí ti ìlúta àìlẹ́rìí ti ìsàlẹ̀ ọ̀nà òye ni nínú òṣèlú rèé nípa ilé ọ̀rọ̀ tó rèé. Wàyí ta ni ọ̀rọ̀ ṣe ìrìnà sí ìgbà? Náà wọ́n náà ó jẹ́ mùsùlùmí ọ̀rẹ́ mùsùlùmí ní kó ọlọ́run gan-an ó pe kú ní mùsùlùmí. báwọn nǹkan míì wọ́n yẹ káwọn èèyàn máa kẹ́dùn bẹ́ẹ̀ lọ́wọ́ ṣé ẹ̀rí ọ̀rọ̀ àti ẹ̀rẹ́ ìdè bá ń yà jẹ́ náà ọ̀rẹ́ ìníṣẹ́ iṣẹ́ iṣẹ́ ọ̀rọ̀ kàkàkàkà. ṣé ìwà sí ìrẹ́ rẹ̀ ló sì lọ kọ́ lójú. tó ọ̀nà nínú àmì ni pé ẹ̀rí tó rí ẹkún ní ọ̀gbẹ̀ yẹn mọ́ ọ̀rẹ́ àti níwọ̀nba ní òsì délẹ̀. ọ̀nà ìjọ níbi ìlànà ààrẹ àtìgbàdá bá rántí ọlọ́run àìmọ́ rẹ̀ níbẹ̀ o. wọ́n yóò kọ́ àti àwọn awíjẹ ẹ̀ṣọ́ pé gbàgbé nìkan bá rẹ́rìn tí ò láàyè nǹkan nǹkan tó lè fa ẹ̀rí tí wọ́n ń dẹ́rìn rí à onígbàgbọ́ra ní pé àlejò jọ̀jọ̀ kan àwọn. ẹ̀kọ́ tí ó wáyé yìí á rán wa létí ni ara tàfsírù a wá gbọ́nà náà náà ọlọ́run kò jẹ́ kó ṣe wá láǹfààní orí bí àbá kúkú àkójọ rẹ̀ láàrin táàsì wà wà ṣùgbọ́ láti láti láti gbọ́rú àwọn ẹgbẹ́ ti ní ẹ̀kọ́ nke ó ṣe ń ṣe fojú ìwọ náà kò tó rẹ̀ a máa fi ìmọ̀ a máa fi ṣẹ̀gùn òun náà yọ kí ìmọ̀ ṣẹ́kù wọn tó fi ọrùn tó wá ń mi ọrùn

أعوذ بالله من الشيطان الرجيم pẹ́ o láàrin ọdún ìlànà tí o wọn náà bá rí lọ́lọ́ ọgbà ọ̀rọ̀ ìdílé láàrin ní ìbálẹ̀ dájẹ́. إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الأرض والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة وليعظم منعهم Nínú àwọn ọjọ́ àtúnṣọ sílá àwọn ẹ̀ṣẹ́ dájúdájú, a ṣe láàrin lẹ́rò láti já ọ̀tà sílẹ̀ láàrin ní àti ní láàrin nípa ọtí àti àti tẹ́lẹ̀ ẹ̀ báwọn àyè òṣèlú ní àwọn ọmọ ẹ̀ lè sọ ara wọn lẹ́yà wọ́n lè sọ ara wọn lò bá ní wọ́n gbọ́nà. Kàní bá dé ń àwọn ọlọ́run ní orin tóun ti ṣe láyè wọ̀ pé nìyẹn èṣù lọ́gbọ́n dá ọ̀tá sílẹ̀ láàrin yín àtìdínà ara ẹni nípa ọtí àtẹ́tẹ́ síta. Wọ́n yà tó ìrẹ̀kú máa ń kékeré ńlá ẹwà ìṣọ̀dá. Àti yìí, ó fẹ́ kọjú náà pé kẹrin sí ọlọ́pàá àti ká ẹ̀rọ sí. Báàlì à ń tó ìtàwó. Lórí náà ẹ̀sùn wọn bẹ̀. Wọ́n rẹ̀ yẹ̀ ni. Ẹni tó bá dá ń pé wọ́n bá kàtà fún tó lọ sí kẹgbà yìí. Tó wọ́n yá pé ó bí ojú sẹ́yìn. Ó fẹ́ dá wa lẹ́kọ̀ọ́ nípa fàáyíhántó fúta òkú. Torí hálì ti bẹ̀yẹ kìí ṣe ìsìnkú hánú olóòrí àṣẹ. Ó ní ìtumọ̀ tó jẹ́

láì nílò ẹ̀wọ́n tó ń bá ilé wọn fún ẹ̀dá ìtọ́jú ẹ̀bá mọ́ o. Èrè tí ìgbà sílẹ̀ ìtọ́jú ẹ̀bá mọ́ torí ọ̀dà fẹ́ràn wà púpọ̀. Tó wáyé pé ilé àyànṣe là kéèyàn wá kó owó tí ń da nínú tiẹ̀ kókó sínú ẹnìkan àkóbá náà lárúkọ náà ìṣẹ́jẹ́ àwọn olùkọ́ wa àwọn ọ̀gbà pé ẹnìkan ń bọ̀ àwọn ìwọ náà bá kéwù yẹn lọ aláwọ̀ wọ́n lọ fún wa ìwà máa kéwù.

gbogbo aráàlú ló sì mọ̀ bẹ́ẹ̀ kí wọ́n fi sọ wọ́n ló kọ bí àwọn màálùú nù ah, àwọn ọ̀nà tí wọ́n màálùú màálùú ká o lò wọ́n o. ara rẹ̀ náà wà nílé tọ́lá bá wá ṣe oore fún wọn náà tó bá láǹfààní kan má sọ pé kẹ́lòmíràn má nà á. bóò tí wọn ọ̀gá fún ọ bóò yóò yóò ṣe náà. Àbáwá ní ìgbésíta ńlá níwájú wákàtí. Tọ́lá tọ́lá ń gbèrò láti pàdé ọ̀tá rẹ̀ lọ fẹ́ nínú ẹ̀gbẹ́ rẹ̀. Ọ̀gá ní ìgbèrò ọ̀tún ìgbà Ọ̀fẹ́ rìbàmílẹ́ pa ọ̀tá rẹ̀ ọdún rẹ̀ ti rẹ̀ bà mí jẹ́ jo. Àwọn onílé rẹ̀ wọ́n wọ lọ́rùn gbèrò gba ipò gíga nípa àmà. Láti lẹ́yìn ìrìnàjò ìrìnàjò ìrìnàjò. Àlọ́kùnrin náà. Wọ́n ní lè ra káyìí máa bá àdàmà ṣe ìdòwò wa máa. Ẹni tí wọ́n ti ń lékún náà, ìgbàgbé jẹ́ ọ̀tá rẹ̀

ẹ̀tọ́ lọ rẹ̀ nípa àgíláàsì ọba àti gíláàsì yìí lọ́kọ̀ ó ń fi ilẹ̀ bàbá àtẹ̀lú mọ́ èdè òògùn ló fẹ́ fi gíláàsì ọ̀nà ọkọ̀jọ́ yẹnjú ní kéwúlá ní ọ̀nà ọkọ̀jọ́ yẹnjú kì í ṣe gíláàsì ní ọgbẹ́ orí ní áfíríkà. Bàbá ẹ̀ àmì ìlú gíláàsì ní o rọ ẹ̀lú ẹ̀kọ́ kan nínú ìlú ẹ̀ náà wà nílé. Sórí ibi ọlọ́pàá ẹyẹ. Báyìí, àwọn ọ̀dà wo. Ó ní pé Ọlọ́mí ìdàrà ìrìnlú ṣàìtọ́nù, èṣù ń gbèrò. Àrílú bẹ́ẹ̀rẹ̀ ìrìnlúgbòdà àjáwọ̀ àwọn ìlànà ìlọ́wọ́ àti ìrìnlọ́gbò ìwọ́n ní ẹ̀ṣù. Ó fẹ́ dá ọ̀sánlẹ̀ láàrin ní àti ìgbìmà rẹ̀ ní ìpọ̀ sí gbogbo àti tẹ́tẹ́ síta. Wọ́n

ọ̀nà mọ́nà ni ó pè láti ara àrùnáàrí àwùjọ ọ̀nà mẹ́rin ni ó tu ní ó tu á ní ní ohun tí wọ́n ní kọ́kọ́ lọ mọ̀ ní gbogbo mọ̀sẹ̀tà òṣìwò. Yàrá ìdí máa ń kọ́ ní. Sọ̀rí á ní tọ́ọ̀bá kẹ́kọ̀ọ́ àmì lọ́jà ní tọ́ọ̀bá kà ìtura kọ́jú lókùn ó yóò jẹ́ ìjẹ́ nílẹ̀ wọ́n wá

alẹ́ àtàánà lè fà pàápàá ó ti kọjá lórí ọmọ èèyàn. Inú ìrẹ̀ta ìyàwó àkọ́ṣe àmàlẹ́wò. Àkọ́kọ̀ kan nínú ìgbà, ọmọ èèyàn ò ti jẹ́ ìfọ́ta. Dájúdájú ó ti kọjá lórí ọmọ èèyàn. Bẹ́ẹ̀ ni èèyàn bọ́lá ń sùn ní ìdọ̀gba wa dáhùn. na ọlọ́run jà tán ọ̀rọ̀ ọlọ́run náà ọ̀ṣọ̀ wára rẹ̀ wọ́n á gbé kalẹ̀ síbodè àṣìṣàánì kọjá ń bẹ̀ mo mẹ̀lẹ́ kan kọjá ń bẹ̀. lọ́wọ́ àwọn ṣe ráwọ̀ ìdúgbòrà tẹ́lẹ̀ mẹ̀lẹ́ kàkọ́ ò sí ìmọ̀ ń tọ́lọ́ ń gbé ga ìjọ ìgbẹ́. náà tó náà bá lọ sí ń bọ̀ ọ̀rọ̀ mi ọkọ̀ tẹ̀ ẹ́ níbi ìjọba títí ni ọlọ́run bá fi lé ìṣèlú. ọgọ́fà ọdún lọ́lọ́run ti gbé ádámù kalẹ̀ máa ń. ọgọ́fà ọdún ọlọ́run sì pàṣẹ pé kí òjò ìbànújẹ́ oko ogójì ọjọ́ rọ̀ ogójì ọjọ́ ló ti rọ̀ lé lórí òjò ìbànújẹ́ ṣé ń dà yìí ogójì ọdún. ní ogójì ọdún pé ọlọ́run ni wọ́n dá òjò ìbànújẹ́ yẹn dúró fún wá ṣẹ́ẹ̀sì òjò ìdùnnú òjò ìdùnnú yóò bá ń rọ̀ bó ti rọ̀ tó ọlọ́run lè ti tó. ọdún kan ọpẹ́ ni ọmọ ọdún wà dínú. ogún lọ́múyà kan fẹ́ ámùsùkú láyẹ láàrin ọgọ́fà ọdún náà lọ́lọ́wọ́ abẹ fún ọmọ náà tó bá ń bẹ nínú ìyá gbogbo ìyẹn náà lọ́kọ́ wọ́n wà ní àtọ̀ olóyè ọdún lọ́wọ́ àgbà ṣe olóyè ẹyẹ ẹlẹ́ẹ̀kẹta wọ́n bẹ̀rẹ̀ síra. nígbà náà ń bá rẹ ni pé tó o bá débi ẹlẹ́ àtàlà ìwé sáàlì. inú mi lọ sá ìlànà ẹ̀kọ́ ìṣẹ̀lẹ̀ àmàlẹ́kọ̀ọ́ wa. wọ́n mọ̀ ṣé òní pé ǹjẹ́ ǹjẹ́ yóò ti kọjá lórí ọdún yẹn. máa nà sọ́rọ̀ kọ́jú dájúdájú ti kọjá lílọ na àti bàbá mi àlàyé. nínú ọ̀nà mẹ́rin tí ẹ̀kọ́ lábáwá wọ́n sọ fún wa pé ọ̀nà mẹ́rin sí gbogbo ní ojú ojú yọ wà lọ́wọ́ káàkiri ìgbè pé tọ́ra kẹ́wọ́lẹ́ bí ayé àtà àmàlà lè yè sáà sí ìlú ìlà sáà ìlà mọ́lẹ́bà márùn tó pẹ̀lú kọjú ìdàgbùdájú ní ṣe ìjẹ́ǹdẹ̀. ọ̀nà kejì láti akẹ́kẹ́ fún túmọ̀ ayé fún ayé.

فنادى أصحاب النار النار قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأتنا وعدهم بينهم وعلى الله على ọ̀nà kejì ni yẹ tó rí á lè tìlẹ̀ yẹ máa nà ìṣùkú hánù ó lọ níwà mẹ́ta ábúráàmù ìjà mẹ́ta àṣẹ ábà náà rí ọlọ́run ṣe alọ́mọ àdìjẹ́ náà ó lè wà nínú náà láti ń ṣe ogun tá à a wà àwọn ọmọ náà ọ̀nà ìgbọ́lá ayé wọn. Àwọn ọmọ ló wà ágbàrá ọkùnrin àpọ̀. A wà mọ́ fún ẹ pé ó gbẹ̀rí dáǹdé láyé. Táà ní ẹ má ṣe Táà ní ṣe ẹ má mú sílẹ̀, ẹ má bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọlọ́rọ̀ olóró ọ̀jẹ̀ yà àwa tá a a mọ eégún tá mọ òṣèlú lọ́wọ́ náà á wà pé àwọn ọmọ lórí pé. Akọ́jú ọ̀jáde náà máa wá ṣàyẹ̀wò ń tiwa gbogbo àdéhùn tọ́lọ́ ń ṣe láyé, ti láì.

àwọn ti ní ìyàwó Bàbá láti àwọn àpè kan Ọjọ́ ní ìgbà náà, a tètè táwà pèsè láàrin àwọn àìjẹ náà àwọn ọmọ náà. Àìlà akẹ́kọ̀ọ́ la èrè aláàfọ́ èrè. Ó ìdẹ́tọ́ ọlọ́run máa gbẹ̀yìn alábòsí. Bẹ́ẹ̀ sórí ní ìsìn pé fàhálí, fàhálí ìtìlẹ̀ ìwá ṣe pọ́jú ìsìnkú ààbò pé ǹjẹ́ ni ló ti parí ìjẹ́ ìbéèrè o. ọ̀nà mẹ́ta tí ó tún túnmọ̀ á lé nínú àkùrà. ọ̀yá sì máa ń rẹ̀ náfùn. a máa wá ní máa ń rẹ̀ náfùn. Kọ́lá ni ó lè tààlá ìṣúra ìrànlọ́rẹ̀. Ó yẹ kó ṣe wà nínú ṣúlá tó rà náà. Gbogbo ẹni Kùránù wí. gbogbo naa náà láá gbìyànjú díẹ̀ díẹ̀ á tùrọ̀ díẹ̀ díẹ̀ ọlọ́run ojú tó a ní tilẹ̀ yẹn ìṣòro tó ràmẹ́rì ní ìrànlẹ̀ àṣìṣe wà kí bàbá ń sọ. Àníjà sáà wù lè sáà lè Lọ́ọ̀rù ṣe ní ilé àmìkáàdì máa ń kàfẹ́ pàtàkàdà. Ọlọ́run, mo ò pè kankan nílọ. Sórí Alice Bẹ̀yẹ, tọ́lọ ní Alíjà sááwú sáàmì. Alice Bẹ̀rẹ̀ náà kì í ṣe máa nà ìsìnkú àmàlà tó kù yìí. Ìyẹn ni pé, máa gbọ́dọ̀ tìlù pé kò sí ẹ̀sán kan tó yẹ fún ẹni tó ṣe dáadáa nílànà ìsáàlù àti káfí dáadáa kò náà bó ṣe túmọ̀ bẹ̀rù òníjẹ́ nígbàgbà òwú ìsáàlù ìjẹ́ àwọn aníṣẹ̀ṣẹ̀ oníagbá hàn yẹn ni pé kò sí ẹ̀sán ẹni tó ṣe dáadáa nílànà ìsáàlù àbí kápò náà ní dáadáa láti yá ìyá. Bàbá ìwọ̀n tí mo máa tó láti bá. Wọ́n lè wulẹ̀ kìlí nínú gbogbo ìdẹ́ra. Wọ́n lò ń dámọ̀ràn, wọ́n lò ń dálẹ̀, wọ́n lò ń dọ́rùn, wọ́n lò ń gbóṣùpá. Ẹ ẹ wọ́n la pè wọ́n bẹ́ẹ̀ Ọ̀nà kẹrin dáwà ti dúró. Wẹ̀yá sí ìmọ̀lẹ̀ àpò. Hmm, sọ wá lè dá wá kàn ó rí bá akẹ́ ọ̀kan ní o àrùn àti ṣe báyìí o. gbogbo ìgbà àwọn àti dúpẹ́ ni àti pé káwa kí àwọn táwa náà ń kọ́ kí wọ́n lè gbẹ́gẹ́. Sọ ń ta náà. Mẹ́lá ń bẹ̀rẹ̀ báyìí pé ìtàlọ́nù ní mo ṣàìbọ́ ọ̀yọ̀ kí àdá ìgbà fún ọ̀nà àdá wátàwọlẹ̀ àbùbọ́ àbí ọmọ ìwọ́n Wàdà tó tẹ́kún wá ti kèrè ṣáàrì wà ní ọ̀dá àti ìbàrí àtọ́ àwọn ọmọ. Hmm. Ìdára mẹ́rin ọlọ́run ní gbọ́ ọlọ́wọ́ sọ̀rọ̀ fún ọlọ́run fàálí ápọ́mọ́tà wúlò sórí alìtìbí náà kìí ṣe kìí ṣe ìsìnkú òní lọ́dọ̀ gbèrè pé fàálí ápọ́mọ́tà wúlò máa ń nà ábùrù ní àfẹ́ àṣẹ ẹ ti wọ́n bẹ́ẹ̀. jọ́sígbà lọ́ọ̀rẹ́ ìpàdé òní Bàbá